ọlọ́run Elédùmarè mò ń wá kí èmi náà ní àǹfààní láti darapọ̀ máwọn tó máa ṣe ìlú yìí wípé ní gbogbo ọ̀nà tí a fi lè ṣe ìlú yìí kó dá padà sí bó ṣe wà mò ń tọrọ lọ́wọ́ náà kọ́lọ́run Elédùmarè kó fún mi ní òfin àti òye àti ìyọ̀nda kémi náà lè jẹ́ ìkan nínú àwọn aṣòfin àbí atúnfin ìlú yìí ṣe kí ọ̀rọ̀ ìlú yìí kó lè dàbí bó ṣe wà lágbára ọjọ́ ìjọ tọ́sí máa lá máyégún arábàbí àkọ́kọ́ wọ́n máa kọ ẹ̀dẹ̀ wípé gbogbo tí wáyé gbogbo bá dúró sí bá ti kọ ẹ̀ máa rọ́ lọ́la ẹ̀ máa rí gbajúmọ̀ ẹ̀ máa rí sànmọ̀ ẹ̀ máa rọ́ tọ̀kù ẹ̀ máa rọ́ lówó ẹ̀ máa rọ́ lọ́rùn tí ó ti di dandan ọjọ́ tọ́ọ̀sì lágbára náà kí nǹkan kan máa ṣẹlẹ̀ ọ̀kan wa ìdùnnú àtayọ̀ la máa fi kéyẹ la máa fi kẹ́yẹ ọjọ́ tọ́ọ̀sì lágbára náà Eagles Club ni nísìrò lérè lọ́pọ̀sìtì Shoprite lórí adẹ́nirò ògbósọ̀yà My name is Alex Wilwon. Onilekbale. I'm a native of Lagos State and I was born, brought up in Lagos State as well. To God be the glory, that happened to be a day of my own personal celebration. Last year I clocked 50, but due to the pandemic, the COVID um, challenge of the world, unfortunately that celebration could not hold. But to God be the glory, Alhaji Ikegbu Asiu Ayinde, the Maigo of Yoruba the good godfather he is, decided to celebrate me again. And so we arrived at speaking November 4th, 2021 for my 51st. It's Thursday, right? Thursday. Yeah. Oh, well, to God be the glory because um, there is no person in this life that will that will have to say the story of his or her life that is not going to come with uh, challenges. As part of life, I face my own challenges as an upcoming actor, as a growing man, but to God be the glory today. I have every cause to thank God at least for sparing me and making me come this far. So it's may not be easy, but it's full of thanks and praises. That's why we're looking at November 4th, next Thursday 2021, for my 50 plus 1 celebration. and it's I to give thanks to them. It's not easy. Well, maybe because I'm blessed to raise um, under uh, veterans that they were of good morals, good conduct. And you know, part of what they taught while I was training under them was you have to just be yourself, be humble and respectful. Appreciate you, appreciate you and appreciate anybody that appreciates what you're doing. So, so far so good. It has always been uh, a reciprocative situation to those people that have been part of me, even those that I've never met before and some that I've met. I've been very appreciative of their role, their contribution, their part in me becoming what I am today. I give thanks to Almighty and, and I give thanks to all those that appreciate that thing that I've been doing because I don't really know how good it is, but they made me feel I've been doing something that interest, that got them interested. So to God be the glory. I appreciate them all. Thank you, my fans. I love you all. Well, I have to be sincere about that. Maybe because the area I grew up and I was, I, I was living then, I'm not too pleased with the way things it was actually handled or uh, Been how do wrong. I say yeah. So I felt okay, complaining out of the circle might not really help. So it's better for you to be within the circle. Come and put in your own quota. Come and play your own role. Come and do it in your own little way you think you can get it done better. And that's why we really need to become a politician. Well, first above all, choice, choice really matters a lot. You understand? I actually choose PDP because being a Lagosian and being a true born of Lagos, uh, I saw a lot of things to me in Lagos days that were not actually how they were supposed to be. And if you really need to correct something, then you have to like come from the opposite angle so that you can see how you can point out where it's not being done right then you can actually try and put it right. So for me, joining PDP way back then is simply because I felt, oh, okay, if I have opportunity, I want to do it in a different way from how it's been done by those members of the ruling party that have been ruling Lagos State. That was what really led to my being part of PDP. And um, to God be the glory, um, this cannot be taken away, I mean, the security cannot be taken away if not for the, for the blessings and the glory of the blessed memory Engineer Olufunso Williams because that was my political godfather and you know anywhere he is I'm always with him. Some, uh, in some quarters, you, know, just believe that had it been you were in APC maybe you would have at least sailed to the, to the top in politics today? I have lots of colleagues that were like contemporaries that they are aspiring to, that they were part and parcel of um, the ruling party in Lagos State. yet they've never been opportune to win any elective post, not even winning the ticket of the party. I've been a candidate of my own party, fine. Election didn't go the way I wanted it. Buhari contested so many times before eventually become the president of Nigeria. So I'm not giving up and I'm not tired. So going forward, you still have, you know, mind on it? I am still I'm still working towards realizing my goal and I know one day that goal is going to be achieved. In what capacity? Yeah, as lawmaker precisely because I believe where the problem of Nigerian falls most is within the lawmakers because when we were able to actually start putting things right and appropriate, then that can manifest on the generalities of things in this country because where there is um, active and sound law and order, you understand, I believe every other thing will fall in place because when there is orderliness and law abiding, my brother, everything, every other thing. We have experienced it in this country before. When we have some leaders that they are like um, um, ambassador of um, discipline, that they are ad advocating discipline in this country. And that time we all felt the good read, I mean the will, the good deed of what they implemented then. So why, why, why would I be part of putting things right so that it can be better for us, not even me alone, but for even coming generations so that when they come, they will meet the platform of that uh, orderliness and um, um, law abiding and putting things right mentality so that Nigerian can actually turn around for better because grossly what actually led us to here has been mismanagement, indiscipline and uh, disorderliness. That was what really led Nigeria to where we are today you are one of the top amongst the Yoruba actors. Have you ever tried your hand in, you know, being with the English genre? Ah, well, you know, the, the to me, my own theory of uh, um, featuring or crossing over is simply when your interest is, is demanded or when your when your service is demanded from the other side. Why not? I think I've tried that once or twice through a colleague of ours and is actually, I mean, there's also, there's also a Yoruba movie actor, the person of Said Balogun, Iyaba Ojo, Funke Akindele, and also of them like that, that they have done things in the English version. And I, to go with the glory, when I was called upon, I took part in it. Till tomorrow, if I get any invitation and I'm pleased with the script, why not? Why would I be part of it? And to your credit, how many films have you done? I can't be, I can't, to be sincere, I can't even have an actual film. But God be the glory. I featured so many movies that I actually run into one. Your personal movie? How many have you done? My so personal far? movie, I yeah. think I've produced close to a dozen movies. Yeah. Close to a dozen, if not eleven. And look at look at looking at the proceeds. Does it really worth it? I have to be sincere with you. Lately, it's not it's not worth it at all. But thank God to the new development of the social media online streaming and all that. I think that is trying to redirect I mean, the way bad things, I mean, how bad things are gone, and try to bring I mean, some sanity into it and giving, I mean, reason for us to think and have hope there's still dividend in investing in movie, in movie business. Nígbà kan rí, ariwo tẹ́ ẹ máa ń piracy piracy piracy now what are the major challenges See, don't tó ń kojú yín àbí tẹ̀ ń kojú báyìí nídìí fẹ́ ọ níwájú ọlọ́run àti pirate yẹn náà ló bá wa débi tàdé torí pé wọ́n ti yọwọ́ náà you can imagine some other people náà wọ́n á kàn lọ gbé movie oní movie sórí social media platform láì gba láì gba authorization láì gba àṣẹ lọ́wọ́ ẹni tó ní movie and tell me nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yẹn bá ti wo movie yẹn lórí platform tí ò wà authorized tí ẹni náà bá padà wá rí grace láti gbé sórí authorized báwo ló yẹ fẹ́ ṣe iṣẹ́ tó ti wo mobile ní platform kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáà tún fẹ́ tún ni we are we are we are still not out of that um, pirate challenge so kọ́lọ́hún lè mọ ìkóṣù àánú wa yìí but coming from there mo sì máa sọ pé nǹkan ti ń bẹ́tà sí torí pé ọwọ́ ara èèyàn òun lèèyàn fi ń ṣe èèyàn fi ń kọ́ eh, ọwọ́ ara èèyàn lèèyàn fi ń pe dáadáa fúnra ẹ̀ sí ìwọ tó bá ṣe móbì tó dáa tó bá gbé sórí social media platform ó ti di dandan kò máa rérè bọ̀ bẹ́ẹ̀ ìwọ tó o bá ti dà tó bá gbé sí ìwọ náà máa rérè bọ̀ bẹ́ẹ̀ because nísìnyí ohun tí èèyàn bá ṣe èèyàn máa jẹ wọn like ìgbà kan tó jẹ́ pé ó ní means kan ó ní ways kan tó jẹ́ pé àwọn marketer wọn máa fi ṣe ehm, ìpolówó àti gbogbo necessities tó bá yẹ kán ṣe but nísìnyí ẹni tó bá wo mọ́bì lórí kìíní tí ò dùn mọ́ ó máa sọ fẹ́ni kejì pé mọ́bì yẹn ò dùn má dàrẹ̀ láàmú láti wò bọ̀ tó bá dùn àwọn fúnra ọlọ́run máa fẹnu ara wọn ṣe kí ni wọ́n máa fẹnu ara wọn yìí. tí wọ́n á tún máa pín kiri so ó ti kù sọ́wọ́ oníkálukú wa báyìí sí bí wọ́n bá ṣe mọ̀ọ́ṣẹ́ dáadáa ṣe bó bá ṣe mọ̀ọ́ṣẹ́ sí àti ìyọ̀ǹda ọlọ́run òun nìyẹn wọn máa jẹ báyìí sí. nídìí iṣẹ́ sinimá talẹ̀ lè pè gan nígbà ah, ẹni yìí onídùúró mi ni ẹni tọ́lọ́run rán sí mi lélẹ́yìí. Alhaji Taiwo Hasan Ogogo torí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò ń ṣe pé bóyá aṣẹ́ yìí gan ohun mi ṣe dọ́kàndọ́kàn òun ló mú mi lọ́rùn ọwọ́ pé wá ń bíbà ọlọ́run ti gbàdúrà wọn ọlọ́run ló ti gbàdúrà ẹ̀yìn náà ẹ̀jẹ̀ àjọ máa ṣe àti àfidébitadélé ni àní pọ̀ sí láti di aláìmoore sọ́nà lórí ọlọ́run tuntun tó ṣe tó ṣe dáadáa fáwa náà lórí iṣẹ́ tíátà. there's something something might have spurred you into acting kí ni nǹkan náà that singular thing that propelled you into acting before you came across Ogogo? Eh, I didn't even come across Ogogo. We grew up together. Though he's an older version of us in the area, but we all grew up in the same area. They were older, we were younger. But right from my own secondary school days, I've been into the theater group of the school to the point that I have eh, represented my school in so many competitions about cultural events. And to God be the glory, the records are there. I won grossly most events I attended or I represented my school as. That in my school, I was called or I used to be called Alajeju. That once you get to the gate of Royal Avenue High School and you say you're looking for Alajeju, even the gate man will lead you to wherever I am because I am so so popular in the school then. And um, during my secondary school days, I happened to be a member of the cultural group at where I represented the school in so many events and competitions, which grossly I can recollect very well, we were always first Worst come second. So I was so very popular at school then that from the gate, once you meet the gate man or the, those security personnel that you are asking or you're looking for Aladeju, they'll bring it straight to me. So I was very popular in school then. But when I grow, when I got out of school, maybe hustling and survival for life, I don't really give it a thought until Alhaji Taiwo turn around because then we used to go to Apapa together. He was working at uh, Lagos State Water Corporation while I was a, I mean, a trained uh, clearing and forwarding agent then. So we used to move together, we used to come back together before he decided to opt out of civil service and fix theater as well. That was when he decided to hold, hold on to me and said, okay, well, you know what, come, let's be doing this together. And you know, fine. I, I, I'm actually not one, I mean, the, the zeal and the drive wasn't one thing. I had it in me before, but I just don't look for the opportunity to better it until I met him, which he created for me. And I'm still grateful to God for that. Iṣẹ́ sinimá gbàtẹ́ yìí ń bẹ̀rẹ̀, àwọn nǹkan ló ti yàtọ̀ báyìí. Eléyìí ṣé àwọn àsáwọ̀ yìí ṣé ó kó bá ni, ó mú dáadáa bá ni, àbómúṣe yẹn rọrùn sí. Ẹ eh, bàbá mi ṣe rí kápọ̀ kó kárìn kápọ̀ ìyẹn ló ń yẹ ni nítòótọ́ kò sí nǹkan tó bá lè ní tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá yà sí iṣẹ́ tíátà torí pé wọn iṣẹ́ tíátà ó ní ó ní ẹ̀yẹ ó lápọ̀nlé ó dẹ̀ máa ń ṣínà ayọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn so tí anybody náà bá rí pé òkè iṣẹ́ yìí mo dẹ̀ lè wá síbẹ̀ o kò sí nǹkan tó bá lè ṣẹ́rí di only problem tó wà ń bẹ̀ náà ni pé ṣẹ́rí gẹ́gẹ́ bọ̀rọ̀ nàìjíríà ṣe rí àìṣe déédéé àìṣe nǹkan tó yẹ ká ṣe àìkóra ẹni níjàánu tó jẹ́ kó jẹ́ pé ẹni mi àkàndì tó bá ti wọ́n produce movie tó bá ti pè news tó ti pé lágbájá tó ti pé tàmẹ̀dù tó dẹ̀ ti relate mọ́ tó ti dídọ́ míì tó ti jẹ́ pé ó pàdé wọn níbòmí náà tó ti àpọ́nlẹ̀ jẹ ara wọn mo kí n fẹ́ jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn yìí kọ́ realize pé nǹkan tó ń pè ní ethic ó wà nínú iṣẹ́ yìí jẹ́ pé bó ṣe yẹ ká máa ṣe àti bó ṣe yẹ kó máa rí ó wà jẹ́ nígbà tí èèyàn bá ti wá kọ́ kínní yẹn mọ irú wọn ló máa ń ṣìwà ò ní nǹkan kí nǹkan máa ṣẹlẹ̀ ní bọ́n ṣe máa react àbí bọ́n ṣe máa handle kínní yẹn ó máa fi hàn pé wọn ò ní ethic iṣẹ́ tíátà yẹn láti ilẹ̀ bóyá torí wọ́n ṣe wọlé ọ̀rọ̀ kan gbà wọlé so for me i am praying gẹ́gẹ́ bí àwọn olùdarí ẹgbẹ́ wáǹsì tí wọ́n ṣe ń mójútó èmi ń gbàdúrà kọ́ lóun jẹ́ kó rí tó padà bẹ́ẹ̀ kó jẹ́ pé iyì àtẹ̀yẹ àti discipline tó wà nínú iṣẹ́ yìí á padà àá tún lè níyì mọ́ lójú gbogbo àwọn ará ayé jẹ́ kò ní sí oríṣiríṣi àwọn ọ̀wà eh, àìnítìjú àìkóra ẹni níjà lórí ẹ̀rọ ayélujára nísìn tí ó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà. ǹjẹ́ ẹ ti wà fòsí báyìí àṣòṣeré. àpẹ ah, ọ̀dọ̀ kẹ́yìn wáyà aláìsàn mo rè sọ́nà màá sọ pé mo wà fún fíìmù ṣùgbọ́n ṣe pé díẹ̀ kò kí n tó lè mo gbàdúrà kémi náà tún bẹ́tà jù ṣe wà yẹn torí pé kò sí nǹkan tó burú jù téèyàn bá dájú béèyàn ṣe wà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́mi náà dẹ́rìn gbàdúrà torí mo ṣe láwọn tẹ́mi náà mú òun wájú alihamdulilayi mo ráwọn tó ń wè mí náà níwájú o ṣùgbọ́n àwọn tèmi náà ń wò wájú o wọ́n sì dàbí bíi drive wọ́n sì dàbí bíi push pé mi náà kémi náà ṣe é ṣe kí kémi náà tún ṣe lè tẹ̀ síwájú. lẹ́kí wá nìkan náà tẹ́pẹ́ ńlé nǹkan ẹ̀kọ́ tẹ́pẹ́ ah ọlọ́run kí ni mò ń wá sẹ́ẹ̀. ọlọ́run ilé ìgbìmọ̀ rẹ̀ mò ń wá kí èmi náà ní àǹfààní láti darapọ̀ máwọn tó máa ṣe ìlú yìí wípé ní gbogbo ọ̀nà tí a fi lè ṣe ìlú yìí kó dá padà sí bó ṣe wà mò ń tọrọ lọ́wọ́ náà kọ́lọ́run lè mọ̀ àrùn tó fún mi ní òṣèlú àti òye àti ìyọ̀nda kémi náà lè jẹ́ ìkan nínú àwọn aṣòfin àbí atọ́fin ìlú yìí ṣe kí ọ̀rọ̀ yìí ó lè dàbí bó ṣe lè. so káwọn fẹlẹ káfíńkà káàdì ẹ ńlẹ báwo ni ìjọ tọ́sí báwo lè máa rí gan. lágbára Ọlọ́run ìjọ tọ́sí máa la máyégún arábá bí àkọ́kọ́ wọn máa kọ ẹ dẹ̀bẹ́ pé gbogbo tí máyégún bá dúró sí bá ti kọ ẹ máa rọ́ lọ́la ẹ máa rí gbajúmọ̀ ẹ máa rí sànmọ́ ẹ máa rọ́ tọ̀kù ẹ máa rọ́ ẹ máa rọ́ lọ́rùn tí ó ti di dandan ìjọ tọ́sí lágbára Ọlọ́run kí nǹkan kan máa ṣẹlẹ̀ ìdùnnú àtayọ̀ la máa fi kéyẹ la máa fi kẹ́yẹ ìgbẹ́ tọ́sí agbára ọlọ́run. níbo la ti fẹ́ ṣe gan. Eagles Club ni nísìrò lérè lọ́pọ̀sìtì Shoprite lórí adé nírun ògbó sọ̀yà.